صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد وبارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد a kúrò lórí ọ̀rọ̀ irun ká padà sínú ọ̀rọ̀ marriage yìí ohun tí mo á fẹ́ fi gbàásà kíyèsí ó dá lórí pé ọ̀pọ̀lọpọ̀ ìjà àtàìgbọ́ra ẹni yé tó máa ń ṣẹlẹ̀ láàrin lọ́kọ-láya tá a bá wá lọ tá a wá bọ̀ a máa ń dá padà síbi sábàbí méjì ìkíní àìmọ̀ ẹ̀tọ́ àti ojúṣe ìkejì àìfẹ́ ṣe ẹ̀tọ́ àtojúṣe ọ̀tọ̀ ni àìmọ̀ tó máa ń bá ignorance àìnímọ̀ ẹ̀sìn wá so ẹni tó láníyàn dáadáa síyàwó àbóbìnrin tó láníyàn dáadáa sọ́kọ ṣùgbọ́n tí ò mọ kí lẹ̀ tọ́ kí lójúṣe àbòsí lè tọwọ́ ẹ̀ látara pé kò mọ̀ so ìyẹn jẹ́ kan náà àwọn sábàbí irú eléyìí la gbọ́ wípé nìkan náà àwọn ilẹ̀ lárúbáwá eh, mo gbọ́ pé wọ́n ní wọ́n ṣòfin pé gbogbo ẹni bá máa fẹ́yàwó kó kọ́kọ́ lọ báwọn àáfàá jókòó eh, kó kọ́ àwọn òfin ìdájọ́ ẹ̀sìn tó ní ṣe pẹ̀lú nìka nígbà tí wọ́n rí i pé eh, yíyára kọ́ ni ó ti ń pọ̀jù láàrin lọ́kọ-láya ẹ wọlé ẹ wọlé ẹ̀yin sisters ẹ wọlé jókòó láti fi kọ́ ọkọ àtaya lẹ́kọ̀ọ́ àwọn ojúṣe wọn síra wọn wọ́n dẹ̀ ní lóòótọ́ lóòótọ́ wọ́n rí i pé nígbà tí wọ́n ṣòfin yẹn ó dẹ́kun high rate of divorce tó ń túmọ̀ sí pé lóòótọ́ lóòótọ́ nínú nǹkan tó ń fa ìjà àìmọ̀ wà ń bẹ̀ yàtọ̀ sí fífẹ́ jẹ́ ní ibi ṣùgbọ́n ìkan nínú àwọn factors nìyẹn jẹ́ ìkejì wa ni pé ẹni tó mọ ẹ̀tọ́ tó dẹ̀ mọ ojúṣe ní mímọ̀ pé báyìí lẹ̀sìn ṣe ní ká ṣe é ó wá kókó gbéfẹ̀ẹ́ inú ẹ̀ jù sílẹ̀ kó lè tẹ̀lé nǹkan tó mọ̀ yẹn so méjèèjì ló ń dà wá láàmú ṣùgbọ́n ṣe rí ti àìmọ̀ yẹn kò sí nǹkan tá a lè fi ṣàtúnṣe ẹ̀ bí ò ṣe pé ká máa jókòó ká máa dára ẹni lẹ́kọ̀ọ́ báyìí náà mo wítínẹ̀sì nǹkan kan tó ń jọrú nǹkan tí mò ń ṣàlàyé ẹ̀ yìí recently kẹrù ọlọ́run kan fẹ́ fẹ́yàwó ẹni ire la mọ̀ sí ẹni ire làwọn àna ẹ̀ náà ó wá bẹ ìkànnú àwọn àfáà pé kó jọ kó báwọn bá àwọn àna òun sọ̀rọ̀ kó má dàbíi pé òun yájú sí wọn wọ́n wá bí léèrè pé kí ló ṣẹlẹ̀ ó ní ọjọ́ marriage tí wọ́n dá sọ́nà venue tí wọ́n ti fẹ́ ṣe é ó jẹ́ kan nínú àwọn àdúgbò tó wọnú gidi gan ibi tí wọ́n tún wá fẹ́ lò nínú àdúgbò tó wọnú ṣe mọ̀ pé wíwọnú àdúgbò ọ̀nà kan nìyẹn fáwọn tó fẹ́ wá ibi tí wọ́n tún wá fẹ́ lò nínú àdúgbò tó wọnú yẹn ibẹ̀ ò jọjú tó fúnrú àwọn àlejò tí ọkọ ìyàwó ń rò yí pé òun máa fẹ́ pè kí wọ́n wá sí òde òun ó wá gbìyànjú láti bá bàbá ìyàwó tó fẹ́ fún lọ́mọ sọ̀rọ̀ pé wọn ò bá jẹ́ káwọn lo ibòmíì tó bọ́ sí gbangba bàbá ìyàwó wá ní à ibi tí òun júwe yẹn elder sister òun ló ní ààyè yẹn bóyá lé elder sister kó jẹ́ pé inú compound wọn ni wọ́n fẹ́ lò elder sister táwa ń sọ yìí kì í ṣe muslima ó ti di nàṣọ́rọ́ so ọkọ ìyàwó wa ní à rárá òun ò ní gbà kóhun tó wá ṣíwàhù ó wá fi lọ àwọn àfà ẹ̀mí mọ̀ bóyá Eh, a lè volunteer ìdáhùn tá a bá ní ṣọkọ ìyàwó ní àṣó láǹfààní láti kọ̀ àbí kò láǹfààní kí ló sọ Hussein ó láǹfààní àti kọ̀ kí nìdí torí pé nìká nìká wà lọ́rùn ọkọ̀ kò nítumọ̀ tó bá sọ ó ní ó ní ọkọ ìyàwó yẹn ní àǹfààní láti kọ̀ wọ́n á fẹ́ mọ̀ kí ni ìdí kí ni nǹkan tó fún láǹfààní àti kọ̀ yẹn ó wá nítorí pé nìka ọrùn ọkọ ló wà ọ̀rọ̀ yẹn ò nítumọ̀ àgbọn nǹkan kan yé ń bẹ. torí pé tó bá sọ pé nìka àmọ́ nǹkan tó gbà lérò pẹ̀lú nìka kí ló mìíràn nìka ọrùn ọkọ ló wà. akto nìka ní ti bàbá ẹ̀hẹ́n good nǹkan tí wọ́n mọ̀ ni pé akto nìka ti bàbá ìyàwó ni àbí wọ̀límọ̀ gangan ni ti ọkọ airbot eh, ìyẹn náà ni wọ́n ṣẹ̀ fẹ́ ṣe wọn ti ṣe kankan nu méjèèjì èwo ló yẹ kó ṣáájú ara wọn akdo nìkan ló yẹ kó ṣáájú so ó mì pé nǹkan tí wọ́n fẹ́ ṣe ń jọ yẹn náà akdo nìkan ni kì í ṣe wọlé mọ́tò nìkan àbí so ṣé nǹkan tó ń sọ sí ni pé wọ̀límọ́tò ákìlò nìkan yẹn bàbá ìyàwó yẹn ló àbí so ìdáhùn ẹ̀ ń sìn ṣó máa yàtọ̀ sí nǹkan tó kọ́kọ́ fi dáhùn àbó ṣe maintain answer ẹ̀ ó ti yàtọ̀ kí wàá ní ìdáhùn ẹ̀ ká níwọ̀ lọkọ yẹn wá bá wípé Sheikh Hussein mi ń fẹ́ wojú àwọn àna mi ibi tí wọ́n mú fún venue marriage yẹn kò fún yìí kún wa tó so ẹ bá mi bá wọn sọ̀rọ̀ kí ló máa fi dá lóhùn typical example ni ẹ o ṣe rí ọlọ́run ṣàánú òun wípé ó jẹ́ onílàákàyè ó rí i pé kóun tó ṣinú bí kóun tọrọ ìmọ̀ràn ni àìmọye wá nírú aburú báyìí máa pilẹ̀ relationship òun àti ìyàwó ẹ̀ wọ́n bá tutọ́ síra wọn lójú òun àti in-laws wàláhí challenge ti bẹ̀rẹ̀ nu marriage yẹn nìyẹn whereas téèyàn bá jẹ́ ẹlẹ́kọ̀ọ́ ẹ̀sìn tó fẹ́ lo nǹkan tó mọ̀ kí ní yóò bíjà rárá ọlọ́run wá ṣe ìgbà tó ń pe àwọn àfáà ó ní ẹni tó kù fóun ní bàbá tó jẹ́ bí elder brother tó ń ba lọ tó ń ba bọ̀ ó wà ní jòkó ìyẹn náà fẹ́ gbọ́ kí làwọn àfáà máa sọ wọ́n wá béèrè wọ́n ní ilé elder sister tó sọ pé ó ti di kiriyó yẹn ṣebí wọ́n kàn fẹ́ ṣe nǹkan ń bẹ̀ ni kì í ṣe kó sọ pé ìyá yẹn ló máa fóun lọ́mọ ó ní rárá fine tóra mọ̀ pé obìnrin ò lè fúnyàn lọ́mọ àbí so nǹkan tó kàn fẹ́ ṣe ni pé ọlọ́run ṣàánú àwọn àna yẹn the fact pé ẹni tí bí yẹn ò ṣe islam wọn jẹ́ kí ẹbí àwọn torí ẹ̀ tú wọ́n ń ṣe dáadáa síra wọn ṣé islam tako yẹn ni islam ò tako yẹn lovely so tí wọ́n bá láwọn fẹ́ host the marriage nínú compound ẹ̀ lópin ìgbà tí wọn ò bá ti ní sọ pé ìlànà kiri ó ní kí wọ́n fi ṣe kò sí nǹkan kan tí àwọn bínú sínú yẹn àmọ́ wá bí mo ní ta ló ní ìjókòó wọ́n fẹ́ fúnyàn lọ́mọ ó ní bàbá ìyàwó tó bá jẹ́ bàbá ìyàwó ló ní ìjókòó wọ́n fẹ́ fúnyàn lọ́mọ ta ló máa dìsáìdì ibi tóun ti fẹ́ gbàlejò bàbá ìyàwó ni ah, mo ní sórí eh, àìmọ̀ ẹ̀sìn a máa múni behave stupidly o lè ti máa lọ halkọ for the past twenty years téèyàn ò bá kéwú mo máa ń sọ máa ń dàbí wọláhì ọlọ́run ló lè ní kó má gọ̀ òun ò dẹ̀ ní mọ̀pá gọ̀ ni torí nǹkan tí bàbá ìyàwó ẹ̀ ṣe yẹn ó fẹ́ gba òdì lọ́lẹ́mìí ẹ̀ ó kàn wá farabalẹ̀ ló fi lọ àwọn wọ́n á pé bàbá ìyàwó ló ní yẹn as a matter of fact nǹkan kan tó máa ń ṣẹlẹ̀ tá a máa ń gbọ́ tẹ́lẹ̀ ni pé bá ní ẹ yọjú sí wa ká fún yín lọ́mọ tó bá wá wo pé òun ò lówó àti gba àlejò rẹpẹtẹ tó bá sọ fún brọ́dà pé ìwọ àtàwọn èèyàn gbogbo yẹn má ju mẹ́wàá lọ ẹ máa gbọ́ àpọ̀ ń fámílì wa o mo ti gbọ́ àìmọye irú ẹ̀ àpọ̀ ní fámílì wa o àwọn ọ̀rẹ́ mi lásán gan wọ́n lé ń fọ́tì ṣó o fẹ́ impose àlejò lẹ́ni ẹlẹ́ni lórí ni òun ló lọ́mọ tó fẹ́ fún yín níjọ́ sí tí mò ń ka ìtàn Sa'id bin Musayyib sí wa létí ẹni mélòó ló wà ń jókòó ó ní mo ti fún ẹ lọ́mọ tó bá lóun ò fẹ́ gbàlejò ìwọ tí mo fẹ́ fún lọ́mọ nìkan ni kó wá kó o méjì dání wàláì ẹ̀tọ́ ẹ̀ ni so àwọn bàbá wa àwọn tún wá dá a síbi pé wọ́n á ní òkè àwọn bá yín wo pé ẹ láwọn ọ̀rẹ́ ẹlẹ́bí ẹmẹ́yàn bíi twenty one ah twenty bíi báwo kí ni twenty fámílì àwọn ọ̀rẹ́ mi lásán wọ́n ti lé ní mo ti gbọ́ láìmọye ìgbà tí brọ́dà máa fárígá wọ́n á dẹ̀ pérò lọ síbẹ̀ wọ́n á ní kán pé àwọn pọ̀ ń fámílì àwọn ẹ̀ ń fara ní ẹni ẹlẹ́ni tó fẹ́ fún yín lọ́mọ ni ìwà òmùgọ ni kí bàbá ìyàwó bá ní mo gbọ́ màá fún ẹ lọ́mọ ṣùgbọ́n lẹ́yìn ìwọ tó ń bá mi sọ̀rọ̀ yìí mi ń fẹ́ tó máa bẹ ọwọ́ ju márùn-ún lọ tó bá jẹ́ mi fẹ́ fún lọ́mọ tó bá pé mẹ́fà máa lé wọn síta that is the truth o ò lè impose àlejò tí mi ò múra sílẹ̀ pé mo fẹ́ bọ́ o ò lè impose wọn lé mi lórí tẹ ẹ bá dẹ̀ wá ń tẹ ẹ fẹ́ gbọmọ ìjọ tẹ ẹ fẹ́ gbọmọ yẹn tí n bá ṣe yín lálejò tí mo gbóúnjẹ lẹ̀ mo fi dùn yín nú ni kò sí ìjọ yẹn kọ́ ni wọ́n ní ká ṣe wọ̀límà tèmi ni kí n fún ẹ lọ́mọ tó bá wá múyàwó tẹ bá wọlé tọrọ ayín tán ìjọ tó bá wá wù ẹ́ kí wọn náà sọ pé ẹ máa bọ̀ ẹ wá bá mi jẹun wọ̀límà ṣùgbọ́n nílẹ̀ Yorùbá àwọn kan ò mọ̀ àwọn kan mọ̀ wọn ò tẹ̀lé yìí tí wọ́n mọ̀ ó wá ń jẹ́ kí gbogbo ẹ̀ máa dojúrú so ọkọ ìyàwó tí mò ń sọ yìí ọ̀rọ̀ yẹn ń dùn ún bọ̀ kó jẹ́ ọmọlúàbí ó ní kóun fọ̀rọ̀ lọ tọ́wọ́n afáwá bi ṣé wọ́n ló ní ìjókòó ni àbí bàbá ìyàwó ẹ̀ ó ní bàbá ìyàwó ní ah, à tó bá wù ú kó lórí igi lòun ti fẹ́ gbàlejò òun ló ní ẹ̀tọ́ yẹn so tí wọ́n bá wá gbàyàwó tó bá rí pé ìnáwó tí wọ́n ṣe ń jọ yẹn kò tẹ́ ẹ lọ́rùn ibi tí wọ́n ti ṣe fine tó bá ti mú ìyàwó ẹ lọ búùkì hall sí Sheraton hotel àwọn àlejò tó ń kó bọ̀ tó rò pé ọ̀rọ̀ tí wọ́n lọ mú yẹn wà bí fitting fún wọn sọ fún wọn pé Hilton Hilton Noga lẹ́ti fẹ́ ṣe tiyín but téèyàn ò bá mọ ẹ̀tọ́ wàláhí á ṣàbòsí tí kìí sì ṣe pé ó lánìyàn àti ṣe àbòsí bẹ́ẹ̀ náà ni tó bá mọ̀ ọ́ tí ò fẹ́ tẹ̀lé ìyẹn pọ̀ fún àwọn obìnrin pẹ̀lú bá a ṣe ń dá wọn lẹ́kọ̀ọ́ lemọ́ lemọ́ pé àwọn kọ́ ni wọ́n ni wọ̀límà o àwọn kọ́ ni wọ́n ni wọ̀límà o ìjà tí ẹlòmíín bọ́kọ ẹ̀jà látijọ́ tó ti wá sí alkọ̀dé ní ìjà pé nígbà tó wá mú òun ó promise pé òun máa ṣe wọ̀límà kò tíì ṣe wọ̀límà dìsìn àwọn fámílì òun dẹ̀ retí wọ̀límà ó yẹ kóun náà máa mọ̀ pé ìgbà ẹ̀mọ̀ kan ní gbogbo wọn yẹn torí pé tó bá yé àwọn ẹbí pé àwọn kọ́ ni wọ́n ni wọ̀límà ìjókòó akdun nikah ní ti wọn ọmọ yín ló fẹ́ lọ lé ọkọ tó bá wu bàbá ìyàwó òun ni kó yọ̀ǹda ọmọ tó bá wù ú kó pe àwọn àfa àdúgbò kí wọ́n ṣe bí wọ́n ṣe máa ń ṣe àwọn náà nìwọ̀nyẹn a lọ ìkan náà bẹ́ẹ̀ bàbá ìyàwó pe àwọn àfa àdúgbò ní Mùṣí wọ́n wá jẹ́ àwọn àfa tí ò gbọ́ súnlẹ̀ yìí níjókòó yẹn lóòótọ́ èèyàn á wo pé ọkọ ìyàwó àtàwọn èèyàn ẹ̀ẹ́dẹ́gbọ́sùn náà yéjú kó jẹ́ pé irú àfa yìí ló wà ń jókòó lọ ojú ọkọ ìyàwó wa kúrò kò rẹ́rìn ìjòkó yẹn so báwọn àfáà ṣe ń ṣe ìbáwá àti táwọn náà lè ṣe tí ò jọ bíi pé ó ń gbọ́rú nǹkan tó wù ú ó kóró ojú kódà gbogbo àwọn tó ń sálámọ̀ sí ló ń ṣèmọ̀ pé kí ló ṣẹlẹ̀ mo ti wá mọ nǹkan tó ń ṣe wọ́n á ní ọ̀gbẹ́ni mo dẹ̀ mọ̀ pé mi ló respect in fact èmi ló fẹ́ kí n bá wọn sọ̀rọ̀ mo á dìde mo á lọ bá mo ní kí ló ṣe tó fúnjú pọ̀ báyìí ó ní òun ti sọ fún wọn pé òsítà lọ́mọ ṣe lẹ́sọ̀ mọ́ ní àá nílé àná ẹ̀ wọ́n pọn ẹ lẹ́nà fún ẹ lọ́mọ náà tọ́ bá pe àfáà tó burú jà tó wà ń jòkó yìí lọ àwọn náà ń gbàlejò náà tọ́ bá gbà pé káàfáà kan tó mú wá kó ṣe lẹ́kṣọ̀ gírèsì ni wọ́n fi pọn ẹ ni ó wàá ní làlẹ́ wọn lọ́wọ́ àti pé ìwọ ló wá bá wọn tá a bá wá kúrò ń bí tó bá wù ẹ̀ ìwọ dáwọ̀lé mà tiẹ̀ sílẹ̀ kò dẹ̀ ní plan pọ́n fẹ́ dáwọ̀lé mà mí sílẹ̀ òun náà fẹ́ ṣènáwó míì àwọn ẹni ẹlẹ́ni náà ro oúnjẹ lọ́tọ́ fáwọn àlejò ẹ ó tún wá ń kóró ojú mo ní à ah, ó lẹ́kọ̀ọ́ o ìgbà ló ṣẹ̀wá smile díẹ̀ so àfẹ́ kí lè ṣe kó ṣẹlẹ̀ sẹ́yìn láti lọ pé ẹ kẹ́kọ̀ọ́ ń pa kinní yìí èèyàn lè máa kírun bí awọ tí ò bá lẹ́kọ̀ọ́ ń pa nǹkan tó fẹ́ ṣe á ṣe níṣe òpònú mo dẹ̀ sọ́nu kótóbà mo ní àdúà lẹ́yìn Yorùbá máa ń fẹ́ ẹ lè fi wákàtí mẹ́wàá jókòó àdúà wọ́n á ní ẹ wọ uniform àdúrà wá déédéé yìí ara yìí ni ẹ mú wá àdúrà ẹ máa mú irọ́ so bí ìdìnnìlá nígbà tí ọkọ ìyàwó yìí gbọ́ àlàyé yìí a ó dúpẹ́ ó bàbá tó wà lẹ́gbẹ̀ẹ́ náà àwọn náà ni ẹ má ẹjọ́ má bá o àwọn ni wọ́n lẹ̀ tọ́ yẹn o ló parí náà nìyẹn irú wá pọ̀ nínú marriage fúnra rẹ̀ tàbá àrà tán láàní mọ̀ ṣẹ́tọ́ mi ni ṣẹ́tọ́ mi kọ́ ṣé mo ní right láti béèrè lè ṣe mi ní right ẹlòmíà máa báyàwó ẹ̀jà tẹ bá gbọ́ lórí kíni ẹ rí i pé kì í tiẹ̀ ṣe nǹkan tí ẹ kó bá arábìnrin ẹ̀jà sí sísà mi náà máa bọ́kọ ẹ̀jà lórí nǹkan tí òun ṣe kò tẹ̀ sínú ẹ̀tọ́ ẹ̀ so mo bẹ̀yìn torí tọlọ́run ó lè má jẹ́ gbogbo wa la kéwú gbogbo wa la ní láti ṣẹ̀sìn ẹni tí ò bá dẹ̀ ti ké ó di dandan ó gbọ́dọ̀ ṣèbéèrè lórí nǹkan tó fẹ́ ṣe èyí tó bá wá rọrùn jù nínú kéèyàn ó kéwú láti mọ bó ṣe kó ṣe àti pé kó máa ṣèbéèrè ẹ̀yin lè máa dìtámìnì yẹn so mo bí ọlọ́run gbogbo ẹni tó fẹ́ kéwú ọlọ́run dákun má ṣàṣe ìrọ̀rùn kéwú fún o kò tí pẹ́ jù èèyàn máa program ara ẹ̀ ni bó jẹ́ wákàtí kan lọ́sẹ̀ lèèyàn fi bẹ̀rẹ̀ kéwú tá a bá fi máa rí ọdún mẹ́wàá sísìn ọlọ́run jágùn lẹ́mìí á ti kúrò láláìmọ̀ kan ṣùgbọ́n most of us a máa ń wò pé ìjọ òun tún fẹ́ kéwúdà nígbà tí wọ́n ṣe pé mo fẹ́ ṣe jálàbí àìmọ̀ kan ló máa ń jẹ́ kéèyàn rò pé jálàbí lòun nídìí kéwú fún òun òṣìṣẹ́ àfáà jẹun ṣùgbọ́n fẹ́ máa ṣẹ̀sìn níṣẹ́ aláìmọ̀ kan tó mo ṣe ń sọ yìí gbogbo ẹni tó bá wí kóun náà máa ronú báwo ló ń ṣe fẹ́ sọ problem àìmọ̀ tá a fi ń ṣẹ̀sìn yìí yes ẹ jẹ́ ká gba questions. Jose, um, Osman Abu Ayman, number two, number three. Now, question number one, Osman. Now, yes. kó lè mọ ìyàwó tó fẹ́ wọ́n lọ́kọ tí ò kò ṣe wọ̀límà nígbà tó fẹ́yàwó nígbà tíyàwó tó wá délé ẹ̀ kò ń rí ojúṣe ṣe bó ṣe tọ́ ìyẹn ni pé àwọn ìnáwó tó yẹ kó máa ṣe lórí ìyàwó ẹ̀ kò ń rí ṣe bó ṣe tọ́ ọ̀rọ̀ yẹn wá ń détí gba àwọn ẹbí ìyàwó pé kò ṣẹ̀tọ́ fún ọmọ àwọn kò tọ́jú ẹ̀ àwọn dẹ̀ wá ní àwọn mọ ọ̀pọ̀ ló mu torí pó mu lọ́pọ̀ tí ò ṣènáwó ńgbà tó wá fẹ́ ni ò jẹ́ kó mọ iyì ọmọ àwọn ni ò jẹ́ kó máa ṣẹ̀tọ́ yẹn so wọ́n wá ń bẹ̀ pé kó wá ṣe ìnáwó àbí tẹ́sẹ̀ bá kán egungun ṣẹ́ ṣóòrí la fi ń pa orí ò gbọ́ bí ìgbà kan fẹ́ fi orí wo ẹsẹ̀ tó kán lélẹ́yìí ní tí wọ́n ní kó wá ṣe ẹ̀kọ́ ni solution wọ̀límà tí ò ṣe kò sí nǹkan tó kàn wá pẹ̀lú wọ̀límà ẹ̀ ákùdù tó jẹ́ ti wọn wọ́n ti ṣe wọ̀límà òun ló ní tó bá wù ú gan ló máa pe àwọn àná sí wọ̀límà tó bá wù ú ló máa pe àwọn àná sí wọ̀límà bó ṣe wà nínú àkọsílẹ̀ ẹ̀sìn ni mo sọ fún yìí dáadáa ni ká pa àwọn àna wa sí yes afẹ́kínú wọn náà dùn pé ọmọ àwọn rí ibi tó dáa lọ yes a sọ pé kò dáa wọ́n kò sínú tán lè fi bínú sí pé ó wá ṣe wọlé màkò pé àwọn agbọ̀yàn yé ohun tí ó yẹ kí wọ́n máa bá ọkọ yẹn fà ni pé kò ṣe ojúṣe sọmọ àwọn ṣó lágbára àti ṣé kò ṣe ni àbí agbára ni ò sí fún un tó bá jẹ́ni tó ń wọlé fún tí ò ṣe kò jọ ẹni re ìyẹn nìkan máa wá ta ló lè bá sọ̀rọ̀ ìyẹn dẹ̀ láǹfààní pé kẹ́ni tó wá tọrọ ọmọ èèyàn ká ṣèwádìí pé ta ló rìn mọ́ nínú àwọn àfa tí ò bá sẹ́nì kankan tó lè júwe ara ẹ̀ mọ́ nínú àwọn àfa kóun máa ń lọ ságbo wọn òun máa ń gbọ́rọ̀ wọn níjọ́ tó bá fẹ́ ṣèṣe wèrè báyìí ta ló fẹ́ bá sọ̀rọ̀ tó bá yarí tó dé tó da gbogbo lẹ̀ rú ó yẹ ká léèyàn kan tí a tìjú tó lè máa kì í torí kì í ṣe gbogbo èèyàn náà ní fámìlì ẹ̀ lè bá sọ̀rọ̀ wàláhì àwọn àfa tó kọ́ ń kéwú gbogbo tó lè wò kó máa ṣe kò ní lè gbójú sókè táwọn bá ń ba wí wọ́n á lè pè sákìyèsí wọ́n ní text ẹ̀sìn tí wọ́n fi pe làákàyè so nǹkan tó yẹ kí wọ́n ṣe ni pé irú ẹni yẹn tí wọ́n bá ba sọ tí ò bá gbọ́ kán fẹjọ́ ẹ̀sùn àwọn àáfàá ẹ̀ àwọn àáfàá máa wá wò pé ṣówó ń wọlé fún kò fẹ́ ṣe ni àbí agbára ni ò sí fún un láti bẹ ìyàwó ẹ̀ pé kó mú sùúrù tí nǹkan bá improve òun náà máa rí improvement ṣó clear now question number two. Amin wa antum ọkọ àti ìyàwó. ọmọ tẹ́gbọ̀n yẹn ti pété ọtí wọ skul. ok. àwọn ọmọ méjì náà wá ní. àkọ́ ní pé kan tí ìyàwó ti sùn wọ́n máa fi kó jẹ́ pé wọ́n jọ ní ẹ̀bí ẹ̀kan tó wọ. àti tó stéèjì kan ìyàwó ní wàhálà àti òṣìṣẹ́ òun pé òun lè okùn pé kóhun pé kàn wọ sí ọba tá à ní ṣe sùúrù fún mi. wàhálà pọ̀jù fóun. ok so ó fẹ́ kánjú pé kán tètè wọ skul ok. ọkọ ní ṣe sùúrù fún mi. naam. ṣé kó ṣe sùúrù. naam. wọ́n á ní pàtó tó ṣe ìbọn ìyàwó lọ ẹ̀wọ́ làwọn ọmọ tí. fúnra rẹ̀ good school. Naam. So èyí kan á dé ní ìṣèlú pé sọ́kọ̀ yẹn máa wà tí ó lẹ́kọ̀ọ́ pé kí ni tí kò ti lọ ìrìn ó àwọn ọmọ sí sísù yẹn. Tí hmm. ó lẹ́kọ̀ọ́ pé ó jọwọ́. Ṣó ok. Nígbà tí ìyàwó òṣèlú. Jazakumullahu khairan. Àsìkò tó rí pé ó kó òun Ok. Ẹ gbọ́ béèrè. Ọkọ àti ìyàwó lọ́mọ mẹ́ta. Ìkan náà àwọn ọmọ yẹn ó ti wọ skul. Skul owó ńlá dẹ̀ ni. so owó òṣẹ́kù lọ́wọ́ ọkọ débi kó lè jẹ́ kí àwọn méjì yòókù káwọn náà wọ skul at the same time ó wá bẹ̀yàwó ẹ̀ pé kó mú sùúrù díẹ̀ fóun tọ́rùn bá fúyẹ́ àwọn yòókù náà wọ skul ìyàwó kọ́kọ́ gbà ṣùgbọ́n gbà tó yá ó ní rárá àìtí ìwọ school àwọn ọmọ yẹn ó ń jẹ́ kí challenge àti máa tọ́jú wọn tán bá wà nílé kó wọ òun lọ́rùn so ó wá ń kánjú pé káwọn ọmọ yẹn wọ skul ìgbà tọkọ ò tí ì rẹ́dì ó mú wọn lọ sí skul fúnra rẹ̀ ṣàmọ̀ pé ńgbà tó yẹ pé òun fúnra rẹ̀ ló mú wọn lọ àti gba owó lọ́wọ́ ọkọ kò ní rọrùn so tó bá kọ́kọ́ wá san owó àkọ́kọ́ owó mi tán fẹ́ gbà later on a fẹ́ máa wá sin ọkọ ṣé tọkọ yẹn bá kọ̀ láti sanwó yẹn ṣé kò jẹ̀bi ọkọ yẹn ò jẹ̀bi torí pé kí eléyìí náà ń sìn ọ̀rọ̀ kéèyàn mọ ìdájọ́ ẹ̀sìn ni ìyàwó ní ojúṣe láti bá wa tọ́jú ọmọ nínú ilé a lọ skul kò lọ skul àyè ọ̀tọ̀ tó bá wá sọ pé ìtọ́jú ọmọ yẹn ló wọ òun lọ́rùn lòun ṣe fẹ́ dà wọ́n sí skul nǹkan táyé dà ń sin nìyẹn o ọ̀pọ̀lọpọ̀ àwọn ọmọ tí ò tí ìjálẹ́nu ọyàn tẹ́ẹ̀rí tán lọ dà sí kírẹ́ṣì yẹn àwọn ìyá yẹn kì í ṣe páwọn náà ní hope pé nǹkan kan tí wọ́n ń kọ́ níbẹ̀ ló pàtàkì but pé kán má dí àwọn lọ́wọ́ tóun bá lọ sídìí ọjà òun bójú aago mẹ́sàn-án lòun fẹ́ wọlé kọ́mọ kan má fi tiẹ̀ dí òun lọ́wọ́ so obìnrin tó jẹ́ pé wàhálà àti tọmọ ló sún débi pé ẹ ṣàjáwábì kan ti sí ìyẹn òun ṣẹni tó fẹ́ kọ́mọ lẹ́kọ̀ọ́ pàtàkì kan ìdíwọ́ lọmọ yẹn ń jẹ́ fún un lórí bóyá ọjà ló ń tà ní o iṣẹ́ ọ́fíìsì ló ń ṣe ní o ìyẹn ló jẹ́ lógún ju ẹ̀kọ́ àwọn ọmọ yẹn lọ nǹkan tó súnmọ́ nìyẹn so tó bá jẹ́ pé àjọsọ òun àtọkọ ẹ̀ ni fine ọkọ ní responsibility yẹn láti gbọ́ tọkọ bá lóun ò tí ì rẹ́dì owó yẹn ò tí ì sí nǹkan míì lòun fẹ́ kí wọ́n máa ṣe tárábìnrin wa ní nǹkan tó fẹ́ máa ṣe yẹn òun ò lè jókòó máa tọ́jú wọn á sọ pé nínú ojúṣe obìnrin lé ọkọ òun ni kó tọ́jú àwọn ọmọ so tó bá jẹ́ òun ni ò lè mú responsibility ti ẹ̀gbọ́n ló ṣe wá lọ tí wọ́n síbi tí wọ́n á ti máa bá tọ́jú wọn tọkọ bá lóun ò lágbára kò jẹ̀bi ẹ̀ mo rò pé clear alhamdulilah question number three amin one two. Thank you ẹni bóyá ẹ̀sùn ọ̀sẹ̀ àkúrò náà. a ní níṣòro pé wà ẹ̀sùn ọmọ ìjọ ẹ̀ bóyá ó wà lọ́tà mílẹ̀ bóyá ó wà aláìsọ ọ̀hún ní ṣé ìwọ́n lè jọ́ọ̀bù lọ sí ọ̀dọ̀ àwọn tó jẹ́ sí ẹ̀kọ́ obìnrin láti láti ṣìkú àwọn tó jẹ́ bí ẹgbẹ́ bàbá àbí àkórí tí ó ń bọ̀. now ìpìlẹ̀ ni pé bàbá ọmọ lẹ́yìn tó lẹ́tọ̀ọ́ jù láti fọmọ lọ́kọ tó lóun ló bímọ ẹ̀ ṣùgbọ́n tá a bá rí ìdíwọ́ kan fún bàbá bóyá nípa pé ó travel ni o àbí ó wà nílé ṣùgbọ́n àìlera ń ṣe kò jẹ́ kó lè play role yẹn yálà kóun fúnra rẹ̀ sọ pé òkè ẹ lọ gbàṣẹ lọ́dọ̀ ẹni báyìí àbí tó bá tiẹ̀ wá jẹ́ pé òun kọ́ ló ní ká lọ gbàṣẹ lọ́dọ̀ ẹni báyìí kọ́ndíṣọ̀n ẹ̀ kò jẹ́ kóun gan tiẹ̀ lè dá sọ̀rọ̀ yẹn bíi ká ìlera tó ń ṣe kó affect bóyá mental stability ẹ̀ ta ló máa kàn nínú àwọn tí wọ́n láṣẹ tí bàbá ò bá lè pàṣẹ yẹn ni ẹni tó bá jẹ́ ọmọ bàbá yẹn lọ́kùnrin ó jẹ́ ẹ̀gbọ́n ni o ó jẹ́ àbúrò ni o fún sísà yẹn tó ti yé bẹ́ẹ̀ well nípa pé ta ló súnmọ́ jù ẹnu àwọn àfáà lè máa kò lórí yẹn ṣẹ́gbọ́n bàbá àbábúrò bàbá ṣé wọ́n súnmọ́ sísà yìí ju ẹ̀gbọ́n ẹ̀ lọ́kùnrin àbábúrò ẹ̀ lọ́kùnrin lọ situation ló máa ń determine torí pé kí ni ó lè ní ẹ̀gbọ́n bàbá àbúrò bàbá tẹ́sìn òye ó lè ní ẹ̀gbọ́n tó jẹ́gbọ́n tiẹ̀ àbábúrò tiẹ̀ tẹ́sìn yé dáadáa tó mọ nǹkan tí wìláyà jẹ́ tó ti yé so ẹnu àwọn àfa òkò lórí ta ló yẹ kó kàn next but nínú àwọn tó máa ń ní àṣẹ yẹn ẹ̀gbọ́n bàbá àbábúrò bàbá traditionally ilẹ̀ yorùbá a máa ń fún ẹ̀gbọ́n àbí àbúrò bàbá ní regard ju ẹni tó bá jẹ́ brother sister lọ tó ti yé tí ò bá dẹ̀ ti làjà lọ mo rò pé ìyẹn tọ́ àfi tó bá jẹ́ pé ẹni yẹn fẹ́ pàṣẹ nǹkan tó tako ti Islam in that case kẹ́gbọ́n sister bàbúrò sister kí wọ́n já àṣẹ yẹn gbà otherwise ordinarily ó ní more regard and more authority tó bá jẹ́ pé àwọn ẹ̀gbọ́n àbábúrò bàbá wọn ni wọ́n pàṣẹ yẹn ṣókíà alhamdulillah naam yes yes bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni any one of them tó bá jẹ́ pé òun ló fọmọ fún yàn bẹ́ẹ̀ni wìláyà yẹn ovalid yes subhanakallahumma wa bihamdik ashhadu an la ilaha illa ant astaghfiruka wa atubu ilayk وصلى الله على محمد وعلى آله وصحبه